Good afternoon, my people. This is your girl, Mashola Gist TV. I am here again with another gist. The gist for today is that hmm, Elizabeth stand up from Kábíyèsí o. Wọ́n stand up from Kábíyèsí nígbà tí Tóbi tó bẹ̀rẹ̀ So, sọ ọ̀rọ̀ sí So ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. wọ́n ní elizabeth dúró fún kábíyèsí o nígbà tí tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ sí kábíyèsí ẹ jẹ́ ká gbọ́ gist if today is your first time on my channel please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it to my old subscribers I say thank you God Almighty will bless you Okay, okay. lọ́lá yama lọ́lá yín ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o Mashola Gist TV Bí a ṣe gbọ́, wọ́n ní ìgbà tí kó tó di pé Tóbi fẹ́ Kábíyèsí, wọ́n ní Kábíyèsí máa ń fún ní owó gan. Nítorí pé nígbà yẹn big girls ló ń ṣe ní school, ṣé ẹ mọ̀? Gbogbo àwọn ọmọ school ẹ̀ wọ́n, ó dá yàtọ̀ nínú school torí gbogbo owó tí Kábíyèsí máa ń kó fún un. Wọ́n tó dẹ̀ fẹ́ Kábíyèsí, wọ́n ní ó ti rò pé bí ìgbà ṣe máa máa rí lọ nìyẹn torí ngbà yẹn náà tó wà ní school Queen Elizabeth wà ní palace tó ń fẹ́ kábíyèsí so nǹkan tó wá ń ṣẹlẹ̀ ní ìsìn ni pé ẹ mọ̀ pé business tó ń ṣe business fashion tó ń ṣe wọ́n ní kò move ní ilé Ifẹ̀ ipe àwọn èèyàn ránṣọ bó ṣe expect so wọ́n ní um, nǹkan slow gan-an wọ́n ní owó ò dẹ̀ wọlé bíi ti tẹ́lẹ̀ bí nǹkan slow gan. Wípé owó ò wọlé bó ṣe yẹ kó wọlé bíi ti tẹ́lẹ̀. So wọ́n ní èyí gan ó jẹ́ kí nǹkan sad fún Tóbi. Wọ́n ní Tóbi ò mọ̀ pé àwọn máa pọ̀ tó báyìí tí Kábíyèsí máa fẹ́ wípé ìrònú bá Tóbi. Wọ́n ní ìrònú yẹn ti pọ̀ jù fún Tóbi. Èyí owó kò wọlé, èyí palace kò enjoy, kò tún enjoy kíni. Wọ́n ní gbogbo ẹ̀ rí bákan ni. Ah! Ó mà ṣe o. Wọ́n ní Tóbi o enjoy wedding ẹ o. Wọ́n ní Kábíyèsí ọ̀dọ̀ Elizabeth náà máa ń wà all the time. Wọ́n ní so èyí owó kò rí, kò sí kókó, kò sí ti bí. So inú Tóbi ò dùn rárá. Kò tí è wá okay fún rárá. Wọ́n ní every time ló máa ń sunkún. Wọ́n ní then business tó tún lọ ṣe ní ilé Ifẹ̀. Wọ́n ní business yẹn kò tún rẹ́yàn, kò wọ́n patronize ẹ bó ṣe expect so wọ́n ní things are very very hard for her right now ẹ dẹ̀ mọ̀ pé kò gbé dání bíi tàwọn tó kù ah, wọ́n ní nǹkan ò rọrùn o wọ́n ní kábíyèsí ò dẹ̀ àfi ọ̀dọ̀ Elizabeth ní kábíyèsí máa ń lọ all the time ṣé ẹ rí ẹ̀yin ara lé nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tó dáa láyè ni kéèyàn fẹ́ gbéyàn fẹ́ ọkùnrin tó jẹ́ pé ẹjọ́ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò dáa ká máa tìtorí owó àbí ipò ká máa fi fẹ́ ọkùnrin ah kò ń ṣe nǹkan tó dáa ìwọ náà wo ọmọ kékeré ara ẹ wọ́n wá lọ kó ẹ pẹ̀lú àwọn ìyàwó mẹ́fà báwo ni kábíyèsí ṣe fẹ́ ráyè tiẹ̀ tóbi báwo náà ṣe fẹ́ ráyè tiẹ̀ wọn ò lè ráyè tiẹ̀ because àwọn gan fúnra wọn wọn wà òkè ọ̀rọ̀ pé Naomi ń bọ́dà wọn ọkàn kábíyèsí ò papọ̀ ìwọ wá ń sọ pé ní ìsinmi kábíyèsí fún ẹ ní time time wo náà fẹ́ fún ẹ kò sí fẹ́ fún ẹ ní time so right now ìzẹ́dà kò gba kámú fọlọ́run ọba àbí kò ṣe nǹkan tí ọkọ ẹ bá ní kò ṣe advice tèmi fẹ́ tí mo ní fún ẹ hmm. wọ́n nígbà míì ọ̀sẹ̀ kan tóbi lè má rí kábíyèsí sójú wọ́n nígbà míì tí kábíyèsí ti máa ní òun lorún kàn o kábíyèsí ò ní wá wọ́n ní gbogbo àwọn nǹkan báyìí ló ń pa Tóbi lẹ́kún ẹkún mélòó ló wá fẹ́ sun o Tóbi ẹkún mélòó ló fẹ́ sun ó yẹ kó o ti rò yẹn mọ̀ kó tó dé pò má rí kábíyèsí nǹkan tó ń sọ fún yín nìyẹn gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ ṣé ẹ mọ nǹkan tó ju okùnrin Naomi rí Queen Naomi wà ní palace yẹn na tí gbogbo wọn tó máa máa wá. bí wọ́n ṣe ń wá nìyẹn o gbogbo wọn náà ń wá o Queen Naomi dẹ̀ ń rí wọn wọ́n á dẹ̀ sọ fún Queen Naomi pé business partner ni wọ́n ojú Queen Naomi rí tó. so kí lẹ expect Queen Naomi nǹkan tójú wọn rí ọdún mélòó náà fi wà palace ọdún mélòó ni wọ́n fi go through gbogbo wàhálà ẹ̀. Eh? Ní ìsìn, o wá ń complain pé kábíyèsí ò ráyè ti ẹ. Ẹ rántí gist kan tí mo sọ lánàá tí mo ní pé, kábíyèsí expect ọmọ emir. Mo ṣe gist yẹn right. Pé kábíyèsí expect ọmọ emir, pé ọmọ emir dé, tó Mariam àti Tóbi wọ́n wá jókòó de kábíyèsí, wọ́n fẹ́ rí kábíyèsí. Wọ́n ní kábíyèsí nígbà tó dé ilẹ̀ fún kábíyèsí walk away, wọ́n lọ yàrá wọn, wọ́n lọ sùn. Wọ́n abandon wọn síbẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ gbẹ̀yìn iṣẹ́ gbẹ̀yìn máa máa àbádọ́ yín ẹ mọ̀ pé ẹ̀yin lẹni kìíní kò sẹ́ni tó máa bá yín dùn bọ̀ ńgbà tó yẹ pé ẹni tó ti nípò ẹni tó ti lówó lẹ máa máa wá kiri. anyway ẹ wo ọ̀rọ̀ yín ń ṣe nì so bá a ṣe gbọ́ nìyẹn allegedly o wọ́n ní tó bi àwọn ní nǹkan ò fararọ̀ o àtowó àti kínní àti gbogbo ẹ̀ kò sí kankan so wọ́n ní Queen um Elizabeth dẹ̀ ni I mean Dr. Elizabeth ní kábíyèsí ráyè tiẹ̀ ní ìsìn kò ráyè tẹ́ anybody. So gist ta gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn tẹ́ ti subscribe ẹ subscribe o èmi ọmọ yín ni o Mashola Gist TV etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like ọwọ́ yìí ò ní kọ̀sàlẹ̀ àpò òkè òkè lọ́la yín á máa lọ ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe thank you so much.